àyìn àdúpẹ́ lọ́dọ̀ ẹ̀ ìkẹ́ ọlọ́run ọlá rẹ̀ ko bá nabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kó sì bá kí àwọn ìyàwó ẹ̀ kó bá kí àwọn ará ilé rẹ̀ wá bá kí àwọn sàhábà lápapọ̀ àwọn tí wọ́n fojú tẹ̀yìn gbà fún Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti gbogbo àwọn tí wọ́n bá ń tọ́ orí pátá nàbí sallallahu alayhi wa fi kalẹ̀ títí yóò fi jọjọ́ gbéra an bẹ̀rọ wọn bá lè kẹwàá subhanahu wa ta'ala àtẹ̀mí àtẹ̀yìn náà ọlọ́run kò fi àwa náà sínú kẹ́ ó sì sàdéhùn wípé ẹ̀rẹ́ àwọn ọlọ́ni gbogbo àwọn tán bá tẹ̀ orí pa wọn pẹ̀lú dáadáa ìyọnu ọlọ́run yóò láwọn náà bá ọlọ́mọ́sá fi wá sínú wọn lẹ́yìn náà kí gbogbo àwọn elétò lápapọ̀ kọ́lọ́wọ́ bá àlekí ọlápọ̀ bá wà kí ń dáadáa jù báyìí lọ kó sì sanyín lẹ́sàn-án rí ọlọ́lá àhílá àhílọ́lá ẹ̀fẹ́ kí etí àwọn ènìyàn kí ó di ní àdúgbò àbí ní agbègbè wa ó kí ẹ máa sapá sàtẹ̀ yẹn láti máa ná tí ẹ bí àwọn ètò wọn yóò sì máa sí sí ọlọ́wọ́n àríkẹ́ ọlá yóò sẹ́ni kọ̀ọ̀kan lẹ́san dáadáa gbogbo wá gbogbo rí ọlọ́lá àwọn alfáwà tí wọ́n darí ìjòkó ọlọ́mọ́sàbà lékún dáadáa fáwọn náà la ilaha illallah àkọlé tí wọ́n ní kí ayanjú ní ọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn òun náà ni wọ́n ti tàlàyé fún wáyé òun náà ni tó ní ṣe pẹ̀lú almaud ilé tí Yorùbá ń pè ní ikú àwọn elétò wá ní al-maut rahlatu kíni o hatimiyya wọ́n ní ikú yìí òun náà ni ìrìn àjò èyí tẹ́ẹ̀dá ò lè sá fún tàbá ní amúrùn hatimiyyu bimana alwajib daruriju amuru la mafarra an aw la mafarra min àwọn kan tó jọra àyàn ni ó túnmọ̀ pé tí wọ́n ń sọ fún wa ní wípé ikú ọ̀rọ̀ àyàn ni o ìrìn àjò kú ọ̀rọ̀ àyàn ni o ọmọ ènìyàn kan ò lè sá fún ní gbogbo ọ̀nà ọ̀rọ̀ àyàn ní fún gbogbo wa yẹ́lò pátá bàbá sọ pé al-maut huwa an-nihayatul hatmiyya bi jami' al-makhluqat ó pín ìrìn àjò gbogbo ẹ̀dẹ́ ènìyàn lápapọ̀ gbogbo ẹ̀dá pátápátá ènìyàn ní àlùjànnú ní gbogbo tí bá mí lápapọ̀ òpin ìrìn àjò olúkálùkù wa òun náà nìkú ọba adẹ́dà ní kullu man 'alayha fanin gbogbo tí ń bẹ lókè ìpẹ̀yányá gbogbo wọn pátá ni wọ́n tọ́ ó ṣe kí ni o ní títán ó jáde fún wọ́n tán èmi àtẹ̀yìn kódà sánmà tá ń wò tí ń bẹ lókè wa kódà ilẹ̀ tá ń wò tí ń bẹ tá ń tẹ̀mọ́lẹ̀ yìí ìgbà kan wọn ò sí ìgbà kan kò sí rárá ìgbà tó yá nínú màṣí àọlọ́run ìgbà tó fẹ́ kí wọ́n máa bẹ ni wọ́n ń bẹ bẹ́ẹ̀ làwa náà ìgbà kan àsí nínú fífẹ́ ọlọ́run ìgbà tó fẹ́ kí ọmọ ènìyàn máa bẹ ìgbà náà là ń bẹ yìí nígbò báyá kullu man 'alayha fan gbogbo nǹkan yẹn ó ṣe kí ni tó padà tán torí pé ìpìlẹ̀ wọn náà ni àìsí ìpìlẹ̀ gbogbo nǹkan ni kí ni o àìsí bẹ́ẹ̀ ni tí ó padà parí wọn náà ní kí ni o kò ní sí má so gbogbo àwọn ẹ̀dá tọ́lọ́run sọ láàyè fún apé gbogbo nǹkan yẹn ní ó tà ló fi já sí pínú àwọn nǹkan tí ọlọ́run ọba àlékè ọlá ó dá wọn ṣùgbọ́n kò fi títán síbẹ̀ ó fẹ́ fi ni àfi kó fi jẹ wá lára rẹ̀ ní kínú aljannatu wa náà òun ni aljanna òun ni iná tí gbogbo nǹkan tó kù pátá bí wọn pátá ní ó kú yẹlẹ́lẹ̀ kọ̀ọ̀kan sọ pé alimọ́sù báàbùn wa kullu nasi dakhiluhu ikú tẹ́ẹ̀rí yẹ ọ̀nà kan ni ojú ọ̀nà ni kullu nasi dakhiluhum kò sẹ́ni tí ò ní gba ọ̀nà yẹ tí ò ní gba wọlé ó túmọ̀ pé gbogbo wa ni àágbọ́nà ikú láàgbà kúrò nítẹ̀mí ayé ń bí gbogbo alágbàna kúkú nítẹ̀mí ayé lọ́gbà sí pé tá ń pè ní tá a bá sọ̀rọ̀ nípa ikú rèé ó láwọn ẹ̀kọ́ yìí tó rọ̀ ma púpọ̀ ó láwọn ẹ̀kọ́ èyí tó rọ̀ ma gan lára rẹ̀ sínú àwọn ẹ̀kọ́ tí ó rọ̀ ma ikú òun nípa ikú gangan tá ń sọ lára rẹ̀ òun wípé táwọn kan ti kù láyé àbáwọn kan kù tí ó ṣẹ́kù tí ò ní kú tó jẹ̀mí lára rẹ̀ òun ni kí ni hikma tọ́lọ́wọ́ bá àlékè ọlá rí tó igbé ikú kalẹ̀ àwọn kan tó rọ̀ mọ́kú ni lára rẹ̀ ní ká ní ta lé ní ọ̀nà wo ni gbogbo wa gbàkú gan kí ni ó pa wá kí ni ó pa wá lára àwọn nǹkan wọ̀nyí òun náà ní ká máa ṣe ìrántí ikú gan ó pọ̀ nínú àwọn in tí ó ma dá máa rántí rẹ̀ ní gbogbo ìgbà nínú ẹ̀ bọ́lọ́n bá tún ṣe nírọ̀rùn á ti ṣàgbéyẹ̀wò ẹ̀ òun náà ni báwo ni ẹ̀mí gan ṣe máa ń jáde lára ìrìn àjò wo ni ẹ̀mí máa rìn nígbà tó bá jáde lára ní tó pẹ̀lú ọ̀rọ̀ ọkú lára rẹ̀ ni bí a ṣe máa pèsè kalẹ̀ fún tí wọ́n ń pè ní ikú yẹ gan lára tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọkú ó bá jáde kúrò láàyè yìí níbo ni igbó padà sí wa lára tó ń ṣe pẹ̀lú ikú ni báwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ikú ni tá a bá débi tá a tún lọ tá a jáde kúrò níbí ààyè tá a fẹ́ padà sí irú àyèwò ni gan-an báwo ló ṣe rí tá lọ sùn bẹ́ẹ̀ ni bákan náà irú ààyè yìí kí ni tí ó ń bẹ nínú rẹ̀ kí ni bẹ ń bẹ púpọ̀ àwọn kan wọ̀nyí tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ ikú ni eléyìí ni mùsùlùmí ó mọ gbọ́yé lábẹ́ ta bá ń pè ní almout so that lẹ́yìn ikú ìsẹ̀mí wo ló tó ń bẹ tẹ́tà bá ti kú à nítẹ̀mí kankan mọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí lábẹ́ ń ta mọ̀ sí ọ̀rọ̀ nípa ikú ni so n tí ọ̀rọ̀ almout n tó kó sínú tó pọ̀ ni inshallah tí ọlọ́run ọba àlekè ọlá bá gbà wá láàyè nínú rẹ̀ òun náà ni tí a fẹnubà tọ́ra pé àsìkò tá a ní ò gbà wá láàyè gbogbo ẹ̀yìn ayá ṣùgbọ́n kí gbogbo àmọ̀ pé ikú ojú ọ̀nà kan ni tó jẹ́ pé gbogbo ẹ̀dá pátá gbogbo abẹ̀mí ní ó gba ọ̀nà yẹ wọlé ọ̀nà wo ni ọ̀nà tí ọlọ́run ọba àlékè ọlá gbé kalẹ̀ fún ni yẹ ní gbogbo olùsẹ̀mí wọ́n gba ọ̀nà yìí wọlé eléyìí dé mọ́ fi yé wa pé kí là ń pè ní almautu gan ni kí lórúkọ ẹni tí ọlọ́run fi sí kí a máa kú ọlọ́run bá àlékẹ́ lásán tíwátú sájídà fún wa pé kul yatawaffakumul maut alladhi wukkila bikum thumma ila rabbikum turja'un ní àyà kọkànlá ọlọ́run ìdá nẹ́bí sọ fún wa pé kul yatawaffakum malakumul maut sọ fún àwọn ènìyàn wípé ojú ọ̀nà ta ni wọ́n gbà kọjá yẹ ẹni tí ó pa wọ́n gangan tá a fi sí kí a kú ẹlẹ́dì wúkìlà ẹni a fi sí kí a kú gangan tí ó máa ṣe sábà bí tó pé ní gbogbo ẹ̀dá ó gbà kọjá lọ gbogbo ẹ̀mí ó gbà kọjá lọ òun náà ni malakul ó ní màláìkà tí ń bẹ ní ìké àkú orúkọ rẹ̀ ní malakul mọ́tì fáyín àrínú àwọn ọ̀rọ̀ tí àwọn àfáà sọ wípé àwọn ìmọ̀ ń pè ní àsàráìlù àsàráìlù ni màláìkà tí ọlọ́run fi sí kí a pé kó máa gbẹ̀mí wàlá àlẹ́m ààrẹ rí pé àsàráìlù ni orúkọ rẹ̀ ń jẹ́ ṣùgbọ́n ọba àríkẹ́ ọlá sọ orúkọ rẹ̀ fún wa ní ṣọ́tù ságídá ní àyà kọkànlá pé kó lè yàtà wá fàákùn malakul maut alladhi wukila bikum thumma ila rabbikum turja'un màláìkà tá a fi sí kí a kú òun náà ni malakul maut òun tí ó sì pa gbogbo ẹ̀mí pátápátá ìkíyà rẹ̀ lágbà làfáà yìí sọ pé al-mautu babu wa kullu nasin dakhilu yẹni pé gbogbo èèyàn pátá ni ó gbà kí amálàkùlì ó ti kọjá ojú ọ̀nà yẹn ni ẹni tí wẹ́ẹ̀sì kéfì ò sí kálukú ni ó gbà kí a rẹ̀ kọjá. atọkùnrin àtobìnrin yóò gbà kí a rẹ̀ kọjá eléyìí tá a gbọ́dọ̀ gbọ́ gbọ́gbọ́ yé ni. bákan náà ni tá a bá wo ohun tí ọlọ́run ọba àlékè ọlá ń sọ fún wa nípa amálàkùlì ó ti àbí tá a pè ní ikú yìí ni a rí wípé ó ṣe ní dọ́gbandọ́gba láàrin gbogbo ẹ̀dá ni ẹni olówó yóò jáde láyé ikú kankan náà ni ó pa àti tálíkà ẹni ó jọba ikú kan náà ni ó pa àti jòyè ẹni tí ó jẹ nǹkan kan sísẹ́mù kú náà ni gbogbo owó jáde láyé akúrò ń bí so ó ti mọ̀ ní wípé ọ̀rọ̀ ọkú nínú tí ọlọ́run ọba àlékè ọlá tí ó fi ṣe wá sí fún wa ni so ikú tá yẹn ojú ọ̀nà kan ni ọ̀nà yẹn dẹ̀ ní kò sẹ́ni tó lè ṣe ìkárù ẹ̀ pé kò ní ṣẹlẹ̀ yẹn ni pé yẹn wá tako pé òun ní kú kò rọrùn nínú àwọn asmawu almawus nínú àwọn orúkọ tí wọ́n máa ń pe ikú ó ní almanun a máa ń pe bẹ́ẹ̀ a máa ń pe ní alhatif alhatif yẹlúfà tí ọ̀kan náà àwọn àfáà kọrin pé law alimtu bi anna hatifi ka hatifi abi ka hatifi abi bilal lam ubal tí n bá lọ mọ̀ wípé ikú mi ó dà gẹ́gẹ́ bí ikú abu ni mi náà níbi kíta ìyàbú bilali ní yorùbá nígbà tí yàrá ní ó fọwọ́ rọrí kú ṣùgbọ́n nìkan kan tí ó tanra láti bọ̀ rẹ̀ hatifu tí afáyẹ ń lò náà ní kí ni o alimout tó bá jẹ́ pé mo mọ̀ pé ikú mi hatifi ka hatifi abi bilali ikú ni wọ́n pè bẹ́ẹ̀ lára orúkọ rẹ̀ náà pè ní alhimam wọ́n pè kú bẹ́ẹ̀ alhimam ba'ana alimọ́tú ẹ̀rí ikú tọ́lọ́n kádàrà mẹ́ta à ń pè ní alihimam lára torúkọ kú o ní asam iwọ ní iwọ tí gbogbo ẹ̀dá ọ̀tọ̀ wo ni wàláyé wọ́ sí ni ikú korò díẹ̀ ó korò ojú wọ lára rẹ ní alwafat alwafat lára rẹ ní lára rẹ ní arọ́dà lára orúkọ kú nìyẹn bákan náà ni lára ẹni alhalak ìparun a máa pẹ̀kú bẹ́ẹ̀ yọlúfàtà nàbí sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ọlọ́run ní pé almọ́ akul oní anom akulimot ẹ̀rí oorun tá a mọ́ ń sùn yẹ ọmọ ìyá kú ni wala yamutu ahalu lijanna ṣùgbọ́n àwọn èrò àlìjẹ́nà àwọn òníkú láíláyò tàbá ọnù bẹ́yà kí àbọ̀rọ̀ ìbẹ̀ ẹ̀sìtífà nẹ́bí sallallahu alaihi wa sallam nígbà tó bá sùn tó bá jí gbólówó ló máa ń sọ alhamdulillahi alladhi ahyana so ń tá a fi jọ kú tí ó dápẹ̀ẹ́rẹ fún wa ó náà ní ká oorun àwọn Yorùbá wa ní oorun nígbà tí ọwọ́ ọmọ èké tọwọ́ àgbàlagbà ńkọ́ yóò dì mú ò kára ni oorun bá kára dáadáa bọ́ àgbàlagbà náà bá gbé nǹkan sọ́wọ́ yóò ṣe kíni yóò já bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ tiẹ̀ náà so a kà fi sàpọ́nlé yìí pé concept different kankan bíi vetes láàrin ọmọ èké àtàgbà ni oorun nígbà tọwọ́ ọmọ èké tọwọ́ àgbàlagbà náà ńkọ́ oorun á gbà á bá ti sùn ní gbogbo ń rò látàárọ̀ afẹ́ dà afẹ́ lọ bí afẹ́ wá bí afẹ́ dé bí ibi afẹ́ dé sáà ti di èkó táǹfà tó wò tí tó ní àgbàgbé ẹ̀ àní rántí kankan mọ́ a máa bẹ lábẹ́ èyí tí ọlọ́run ọba àlékè ọlá bá fẹ́ ọ̀nà tó gbà kẹfẹ́ ká sun oorun yẹ gbogbo ẹ̀ ládàkalẹ̀ ọpọlọpọ agbó òṣìṣẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ òní ti sẹ́mọ́ yóò ti sùn lọ nìtanìká náà kéèsì eléyìí o pépé yẹn bá wá lè sọ wípé bóun ṣe tó lágbára bóun bá sùn òní rántí ara ń mọ́ bó bá kú tán báwo ni ó ṣe rí tọ́nà táyẹ̀ ń fi ṣàpèjúwe ikú òun náà lànà ìbísọ̀lá tó ń wá pé anáwó akọlẹ̀mọ́ ẹ̀rí orun tẹ́ rí yẹ òun náà lọ́mọ àyàkú òun náà lọ́mọ àyàkú ọlọ́wọ́ bá àlékè ọlá ó ní ọlọ́wọ́ bá gbogbo àwọn ẹ̀mí yányà ẹ̀rí padà pa ẹ̀mí ṣùgbọ́n bí tálọ́ ọ̀rọ̀ oorun náà ní yẹ pé oorun ní a máa fi ṣàpèjúwe nítàmọ̀ sí sí ikú bákan náà ni tàbáwo ikú ní ìdá lè rí wípé iyèméjì ń bẹ pẹ̀lú ikú kò sí iyèméjì ń bẹ Hasan Basori rahimahullah ta'ala wá sí ha ó ní ma ra'itu yaqina la shakka fi'in la shakka fi'in min maut ní orí kankan tó kílé àláyé tí ó sí iyèméjì kankan nínú rẹ̀ tó tó ikú kí ló fà ikú rí yẹn kò sí tako gbogbo nǹkan ní àwọn ènìyàn máa ń sábà takò kódà àwọn èèyàn tako bíbí ọlọ́run àrínà àwọn ènìyàn tán gbà yí pé kò sí ọlọ́run wọ́n gbà páyé ó kàn wà bẹ́ẹ̀ náà ni sámà ó kàn wà bẹ́ẹ̀ náà ni àwọn ènìyàn kò sẹ́ni tó dá wa wọ́n gbà pé sí ti dìde tó pa parí àkànbíra lọ náà ni wípé àwọn kan wípé kò sí ọba adẹ́dàá kò yí sókùnkùn sí wa tàbá gbogbo àwọn agbègbè wa náà nílẹ̀ Yorùbá yìí àbí ní Nàìjíríà wa yìí àárírú wọn ti jẹ́ pé èèyàn ńlá tó ni wọ́n à ń gbà kókò sí Ọlọ́run ń gbà kókò sí Ọlọ́run kódà mo tún gbọ́ interview rẹ̀ lọ́dún tí mo sọ ní tẹlifíṣàn dáadáa tí wọ́n tún bí dáadáa tí wọ́n tún béèrè tán da question fún ó ní kò sí náà ni gbogbo béèrè tí wọ́n wá ní kò sí ó ní òsọ ọlọ́run tí láwàá rí wọn bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èmi wọn inú wọn mi ti jáde láyé inú wọn náà tó dàgbà rẹ̀ mi sì sẹ́kù láyé báyìí náà so a rí fáwọn kan takò ọlọ́run fún ọ̀rẹ́ ẹ̀gbẹ́ pé kò sí bákan náà ni tábà tún wò á tún rí pé nínú àwọn ènìyàn náà wọ́n takò ọ̀rọ̀ ọ̀nà sàárè bóyá ìdẹ̀ra tí ń bẹnú ẹni o bóyá ìyà tí ń bẹnú ẹni wọn nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ wọ́n ní tẹ́yìn bá ti kú ó ti parí gbogbo ẹ̀ náà nù gbogbo wàhálà aláyèlò tó bá ti lọ ó lọ sinmi lẹ́tì máa rí pé ní àwọn kan tí wọ́n mọ́ sọ pé Baba lọ sinmi ilé ló lọ tààràtà wọ́n lọ sinmi ní tó bá wọ́n gbàgbọ́ pé kíní kan bẹnu sàárè wọ́n tako àwọn ògbà ipé ìyà kan bẹnu sàárè ní ìkẹ́ kan bẹnu sàárè so gbogbo nǹkan tá à ń rí lọ́pọ̀lọpọ̀ ní àwọn èèyàn lára àwọn èèyàn tó tako pé nǹkan yóò sí mámọ̀kánà pé túláàsì láàkà ìgbọ̀dọ̀ mọ́ sọfá pé kẹ ìgan bẹ ìfún tàbá ti rẹ̀ yìí tó pátápá ní òsì ọlọ́run á bèèrè pé kí ni báwo sẹ́mọ̀ ṣe wà báwo ṣe wà báwo la ṣe wà kí ni wa ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ àwọn èèyàn sọ pé kò sí bẹ́ẹ̀ sọ pé kò sí sáré àwọn kan takò ọjọ́ hàmà pé tá a bá ti kúrè àwọn àwọn alásà tí wọ́n máa ń dá ń ó ti parí náà nìyẹn ẹ ayé náà ní ayé náà ní ká jẹ kákàbù ń bẹ náà ni ó sì kankan tá fẹ́ lò láyé ju ká jẹ ká jẹ bọ́ lọ́rọ̀ ọba nìkan láti sọ́nà al ọlọ́ni kọlù iná kọlù ìníhíyà ilá hayatuna dúnìyà namud wà ní ẹ̀rí ìtí ó sọ́dọ́ ni pé àá níta ń bẹ láyé ayé wa ìsẹ̀mí ayé wa yìí kankan ti ń bẹ jù pé kákan jẹ ká sẹ̀mí ká náà lọ wà mọ̀ náà hànú bí máa bù sí i kò sí títà tún gbé dìde mọ́ kò sí mọ́ àti kò sí gbéǹde kankan mọ́ ọlọ́sọ̀rú àwọn ẹ̀rí àbáníkẹ́lọ́ tí wọ́n fi ta ní ìhìn kò sí kankan tí ń bẹ fún wa ju pé nílé ayé yìí ká lò sẹ̀mí ká dẹ̀kú wo orí tako kí ló tó orí tako torí pé bàbá tó bí wọn náà jáde láyé bàbá bàbá wọn náà jáde láyé ìyá ìyá wọn jáde láyé àwọn èèyàn wọn jáde láyé gbogbo alágbára ayé yányá bágbára wọn sì kó pọ̀ tó ìjọ kan náà lọ́pọ̀ mbẹ̀ so wọn ò rí yẹ tako ṣùgbọ́n tó kù náà tako pé kò sá gbèdè kankan fọ́nà kò sí ìyá kankan nù sàrí bẹ́ẹ̀ ni ò sí kẹ kankan bẹ́ẹ̀. ẹ̀rí nínú àyà mi ọlọ́wọ́ bá ọlá sọ̀rọ̀ fún wa ni wà máa hìyà ilẹ̀ hayatu na dúnìyà na wà náà hìyà wà máa yóò na ilẹ̀ dá ni ọ̀rí wa nílé ayé a ní kankan tí tó ayé ni káàdẹ̀kú wà máa yóò lékun náà ìlà dáa kí tọ́lọ́gbọ̀n nípa wá kódà kìí seké ni nípa wá ìgbà ló yí dọ́dọ̀ ti wa tí ó náà wà pé ọ ti lò ní dásìkò kan ó yá kó mbẹ̀ kí tọ́lọ́gbọ̀n tó ń pa wá ó túnmọ̀ wípé ká tún tún wọ́n tún gbàdànù tí kì sọ́lọ̀ nǹkan nípa wá ìgbà níkan pa wá ẹ̀rí bó bá kàn sí lọ bá ti yíbọ̀ bí ìgbà tó kàn wó pé ìgbà tí òòrùn bá yọ tó bá sòkòtò kàn wọ̀ ó yá ó kàn wọ̀ náà ni so a kàn lu ayé fáwọn àsìkò kan ní ìgbẹ́kàn rú pé ah, ẹjẹ́ kó ti mélé kókó tún pààrọ̀ ni ìgbọ̀n gangan irú agbára wo nìgbà wá níbẹ̀ tó túmọ̀ pé wọ́n gbé agbára ọlọ́run ọba àlékè ọlá subhanahu wa fún ta ni ó wọ́n gbé fúngbà nature pé nature ní pa wá náà ọmọ ayòhùn líkú ní ilẹ̀ dà ìgbà ní pa wá nature dá ní pa wá eléyìí náà inú tí a gbọ́dọ̀ ni wípé báwọn èèyàn ti ń tako ikú rèé tàbí a ń tá a mọ̀ sí Hasan Basori ni pe kò yìn rí nǹkan kan tó já sí pé ó wà yẹ kí ni jíjà ni tí ò sẹ́nìkan tó lè takò bí ò bá ṣe kú gbogbo oríṣiríṣi kan àwọn èèyàn takò wọ́n takò ọlọ́run wọ́n takò oríṣiríṣi nǹkan ṣùgbọ́n débi ikú wọn ò rí takò kí ló fà á tí wọn ò rí takò nítorí pé wọ́n rí bàbá wọn tí ń jáde láyé wọ́n rí ìyá wọn tí ń jáde láyé àwọn tí wọ́n jágbára ayé lójú wọn náà ni wọ́n ṣe kí ni náà ni wọ́n fi jáde kó mbẹ́ ìdán ó túnmọ̀ wá fún wa wípé ikú ni kò sí ẹnì kankan tó yí tìsíbì kankan yẹlẹbọ́lọ̀ ọba àlekẹ́ ọlọ́ba sọ náà kúránì pé kullu nafsin dha'iqatul maut ọ̀rọ̀ ní gbogbo ẹ̀mí pátápátá wọn náà ní ó ṣe kí ni ó òun yóò jáde láyé ni ó padà kú yóò tọ́kú wò wa innama tuwaffuna ujurahum yawmal qiyamah gbogbo tí wọ́n sì ṣe á padà wá sẹ́wọ́n lẹ́sàn rẹ̀ a kò fún ọlọ́jọ́ wọlé alikahama bọ́lá òsì sọ ilé ìfáwà mùsùlùmí yìí ọlọ́sọ ní àyà mi ní sọ́tù àmbẹ̀yà àyà 35 ọlọ́ni kullu nafsin dá ìkàtìlú mọ́t ẹ̀rí ọlọ́run ti ní gbogbo ẹ̀mí pátáṣẹ́ gbogbo pátá ni ó padà tọ ikú wò ẹ̀rí a sì máa fi àwọn dáadáa ti aburú a máa fi dán yín wò tí ó sì máa jẹ́ fìtínà fún yín wa ilayna turja'u gbogbo yín pátá nílẹ̀ padà sí ọ̀dọ̀ wa ọlọ́run wá sọ àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú Al-Qur'an Karim fún wa ní ààyè mi ọlọ́ni ìnáma ọlọ́ni àyìnáma tẹ̀kúnú yóò dèrè kòkò mọ̀lẹ́mọ́t gbogbo àìtọ́wù kẹwà ikú bàyìn níbẹ̀ o wàlà òkun tó ń fi bòrò jími mọ́sà yìí dání kódà kẹ́ máa bẹ lórí sóró ẹ̀rí sóró tó lókè tí wọ́n dírẹ́sì ẹ̀ tí wọ́n gbèsè ẹlẹ́ sáfùkú bẹ́ẹ̀ ni tí padà báyìí ń bẹ̀ kò sí gbítẹ́lẹ̀ wà tí kò ní bọ́lúkálùkù yín ẹ̀rí yẹni pé bí tí èyàn lò pé ọfà ò lè débẹ̀ ọ̀bọ̀n ò lè débẹ̀ àwọn kíná tí ma sọ pé wọ́n máa ń lò àwọn mọ́tò tí bloodproof ilé ẹlòmí gbogbo bloodproof náà ni sọ̀rọ̀ eléyìí kan ikú ni eléyìí kan ikú ni ọlọ́ni kúlé iná lè mọ́ta lẹ́dí tafirruna mínú ufa ináhú malaqikum ọlọ́ni ikú tẹ́ ń sá fún yẹ ẹ sọ fún wa wípé bó pẹ́ bóyá ẹ pàdé rẹ̀ ní ó pàdé yìí lọ́sán ó túnmọ̀ wípé láàyè yìí a ma wípé ní táǹpẹ̀ ní ikú ní ẹnìkan ò rí sá fún bó tilẹ̀ tó bá jẹ́ pé ti ẹ̀mọ́ sẹ́kù ní táà ní sallallahu alaihi wa sallam ó ní ò bá sẹ́kù tó ń wò ní kú torí pé ikú tá Ah, a rí pé ó mú fitna díẹ̀ dání lọ́dọ̀ àwọn sàhábà gan náà gbọ́dọ̀ ọba àlékè ọlá sọ fún ànábì ṣáájú kó tó kú ọlọ́niwà máa muhammadu ila rasul qad khalat min qabli ar-rusul ní muhammadu jẹ́ nǹkan kan bí kìí ṣe pé kí ni o ó jòjíṣẹ́ ni qad khalat min qabli ar-rusul ká nàbí o tó dáyé àti ráwọn òjíṣẹ́ kan náà ní àwọn òjíṣẹ́ yìí náà ṣe kí ni àwọn náà lọ ọlọ́run ni wọ́n kú ọlọ́run ni láyé náà ni so túbọ̀ pé ní tí ó ka àwọn òjíṣẹ́ tọ̀hún yóò padà kà nábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run tọ́ náà ń pé innaka majitun ẹ̀rí anábì òkú ni ẹ́ wa innahu majitun gbogbo àwọn tó ń jíṣẹ́ fún náà àwọn náà padà kú àwọn náà padà kú so bí o bá jẹ́ sí pé ikú bá lè yọ̀ǹda fún yẹni mọ́lákùlù mọ́ ti bá lè yọ̀ǹda káyìn ó sẹ̀mí tẹ́yìn ò ní kú ni anábì ni ò bá jẹ́ nàbà wà sallallahu alaihi wa alihi wa sallam anábì ni ò bá jẹ́ nàbà wà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ yọ̀ǹda fún anábì kárí bẹ́ẹ̀ ni kò yọ̀ǹda fún Muhammad sallallahu alaihi wa alihi wa sallam náà ó tún máa pé gbogbo ẹ̀dá pátápátá ni ó ní ó padà

sẹ́yìn tó kó mọ̀ bẹ̀tẹ́ ẹ̀yìn kú ni bàbá pa Muhammad sallallahu alaihi wasallam sẹ́yìn tó kó mọ̀ bẹ̀ẹ̀ ní jáde láyé ni ó túnmọ̀ pé gbogbo apáta náà ládáde ẹ̀rí ó túnmọ̀ wípé gbogbo ẹ̀dá pátápátá òun ni yóò tọ́kú òun náà sì láàkú ẹ̀rí eléhùn náà àwọn kẹta gbọdọ̀ mọ̀ tó rọ̀ mọ́kú ni lára tó sì ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọkú òun ni ká àgbà wípé ń tá mọ̀ sí almout

a ní lọ ikú ẹ̀dá kan máa ń kankan lẹ́sẹ̀ tó yàtọ̀ fọ́lọ́wọ́ bá lékè ọlá tá bá ti mọ̀ pé a kú nínú ìgbàgbọ́ tí ikú gbé wá fáwa mùsùlùmí lára ẹni ká gbà pé ọlọ́wọ́ bá lékè ọlá ló pa wá lára ẹni ká gbà pé kádàrá tiwa ló pé ọmọ tó jáde láyé àní lọ ikú rẹ̀ mẹ́nìkan lẹ́sẹ̀ ìyàwó wa tó jáde fámílì wa tó jáde bàbá wa tó dá láyé ìyá wa tó dá láyé a ní lọ́kù rẹ̀ mẹ́nìkan lẹ́sẹ̀ nílẹ̀ Yorùbá eléyìí nínú tí gbogbo Yorùbá òfìrìsì fún rárá ní tàn sọ yìí bẹ́ẹ̀ bá kú wọ́n pa náà ni ikú wọ́n pa náà ni pétọ̀ kú wọ́n pa náà ni tí wọ́n ń pani tó bẹ̀ tí ń pani tó bẹ̀ so agbọ́dọ̀ gbà nínú pé lára ntí ikú lára ń tó rọmọ òun ní ká gbà pé inú kádàrá wa ni bá a ṣe gbà yí pé kádàrá wa ni dédé ń ta ní ma dédé ń ta ní láyé a gbọ́dọ̀ gbà pé inú ikú náà inú kádàrá wa ni. anabi muhammad sallallahu alaihi wa sallam hadisi abdullahi bin mas'ud radiyallahu ta'ala hadisi yẹn gbogbo alama nigbati ọrọ ọ̀rọ̀ tí anábì ń sọ nípa bí wọ́n ti ń àwọn ènìyàn nù yá nígbà tó di ogójì ọjọ́ ẹlẹ́kẹrin ọlọ́wọ́ bá lè kí yìí ó sọ fún pé kó kọ nǹkan nínú àwọn nǹkan tí ó kọ kọ ń pé ó kọ nǹkan báyìí ni o àjálù òun ìjọ tá a bìsáyé ti ń bẹ lákọọ́lẹ̀ ìjọ tó ti jáde láyé ti ń bẹ lákọọ́lẹ̀ tó báwo láti mú wá lọ ikú téèyàn kú bóyá kò tè bóyá ó yára kú ni ó fa àwọn òbí ilẹ̀ sáyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn wá lọ mọ́ ẹnìkan lẹ́sẹ̀ lílọ́mọ lẹ́sẹ̀ yẹ ìgbàgbọ́ àwọn òkun ni o. sínú tó rọ̀ mọ́kú ni pé a gbọ́dọ̀ pé kádàrá ni gbogbo wa lábẹ́ kádàrá ni gbogbo àgbàǹkú ọlọ́ọ̀bá àlékè ọlásọ nínú sọ́tùlù fàtẹ̀rì àyà kọkànlá wọ́n ní wallahu khalaqakum min turab ọlọ́láwọ̀ yín láti inú yẹ̀pẹ̀ min nutfa lẹ́yìn náà a tún dá yín láti inú àtọ̀ thumma ja'alakum azwajan àwa ni kí àtúnṣe yín lẹ́ni tí ó lè fẹ́yàwó lẹ́ni tí ó lọ́kọ wà máa tahmilu min unsa wala tad'u illa bi'ilmi ọlọ́ní kẹgbọ̀n pé àwọn obìnrin tẹ́ rí yẹn ni èyí tí wọ́n gbé sínú oyún tí ń bẹ nínú wọn tí ń bẹ nínú wọn yẹ wala tad'u oyún yẹ àti sísọ rẹ̀ illa bi'ilmihi kò ṣẹlẹ̀ àyàfi pẹ̀lú mọ̀ ọlọ́run àyàfi pẹ̀lú kíni o mímọ̀ ọlọ́run ọlọ́wọ́ parí àyí pé wà máa yọ ánmẹ́rù min muhammadi ẹnìkan níkẹ́mi rẹ̀ ogun láyé wà láyé ń kọsù min umrihi a sì níkẹ́mi ẹnìkan ó kúrú láyé ìlà fi kìtàbí àyàfi kó ti máa bẹ lákọọ́lẹ̀ nínú tíra inna zalika ala Allahi èyí tá sọ yìí tó rọrùn fọ́lọ́wọ́ bá àlékí ọlá ni ó túmọ̀ wípé gbogbo ẹni ẹ̀mí rẹ bá gùn ń bẹ ní àkọọ́rẹ̀ rẹ̀ pẹ́mi rógùn láyé gbogbo ẹ̀mí rẹ bá kúrú láyé ó ń bẹ ní rẹ̀ pé ẹ̀mí kúkúrú ni yóò lò láyé ń bí ó lè dùn wá ó lè ká wa láà kò wípé ọlọ́jọ́ lọ àwọn Yorùbá wọn

àmì ìṣẹ̀yàn ló gbakú oníkúkú ta ló ní kú ọba tó ní wá ti sọ wípé a jáde láyé jọ náà ni tó bá jẹ́ pé anílà òṣọ́bàrà lẹ́kọ́ọ̀tì lamátalimátú ẹni tí ó pààyàn bá ṣe sùúrù bá ní ẹni ó kú náà kún jọ náà ẹni ó kú náà kún jọ náà kálukú ló ti ní tọ́lọ́wọ́n bá àlékẹ́ láti kọkalẹ̀ fún

kí la sọ àṣírí ńlá tí wọ́n sọ náà ni kò ní kí ó gbẹ̀yìn àwọn kó dá yẹ̀pẹ̀ bá wọn ṣùgbọ́n láwọn ọba àlekè ọlá kò tó bẹ́ẹ̀ bó ṣe wù ló ṣe tó tó bá jẹ́ sí pé èèyàn bá ní pani láti yọ ọdún yìí náà ní kí tí wọn wàhálà jẹ́ tí máa ń pa ọmọ tí ń gbọ́ ọmọ lọ́wọ́ abiyamọ kò tán láyé dòní gbogbo alágbára yé àwọn oríṣẹ́ wọn oríṣẹ́ ó túmọ̀ wípé eléyìí ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ ọlọ́láwọ̀ ọlọ́run ọba àlekè ọlá subhanahu wa ta'ala ẹni tí ó ṣáájú nínú yín àwàlámà wọ́làkọ̀dì alimna alimustakiri ẹni tí ó sì gbẹ̀yìn nínú yín àwàlámà láti ẹ́rì nínú ìdílé mi báyìí ibi tí kó ti mọ kọ́kọ́ pàwọ́ ẹni tó bá kẹ́yìn nínú wọn ni ọmọ ìyá kan sóbí èyìn méje ni wọ́n ẹni ó àbí kó tún mẹ́tọ́ dẹ̀ tún jù lọ a sì wá rí pé ńgbà tí kò bá dé tí kò mọ̀ pa wọ́n àtẹ̀yìn ní ó ti máa rí tí ò bá ní ọlọ́mọjà ká máa rí àtẹ̀yìn rí tó bá wù ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ bọ́wọ́ ọlọ́run a mọ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́run ló ròyìn ààrẹ pé èmi ni mo mẹni tí yóò ṣáájú bóyá ń tẹ̀yìn rí yín ní ẹ̀mà èmi sì ni mo lẹni tí ó gbẹ̀yìn ìdùnnú abiyamọ ni pé kí ọmọ ó gbẹ̀yìn wa kọmọ ó gbẹ̀yìn abiyamọ dáadáa ni a sì ní ká mọ́tò rẹ̀ ládùúà ṣùgbọ́n kádàrá ti parí kí lára fẹ́ gbọ́yé bí ààyè yìí ni pé èèyàn ń tọ́ rẹ̀ ládùúà èèyàn ń ṣe ní gbogbo ògbà níjọ́ tọ́lọ̀ ń bá sàdánwò yẹ kàn án kó gbà pé ni kó mọ̀ sí iléyà kó mọ̀ sẹ̀sẹ̀ gbé kó mọ̀ sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ní máa ń ṣẹlẹ̀ sí mùsùlùmí tọ́lọ́wọ́ bá àlékè ọlá subhanahu wa ta'ala tó sì máa ń jẹ mùsùlùmí ya nítorí rẹ̀ ìgbà míì nítorí pé ọmọ rẹ̀ kú ìyàwó kú àbẹ́yàn kan kú ní ẹlòmí àdìkè fèrè síwájú ọlọ́run ẹlòmí á sí ọ̀rọ̀ sọ pẹ̀lú ọlọ́run kò ní dìkè fèrè ṣùgbọ́n yóò ṣẹ̀ sẹ́ni tí irú rẹ̀ tọ́ sí kó ṣe fún ìwọ náà ló tọ́ sí lásìkò yẹ ìwọ ló tọ́ sí yẹ́rọ bàtà Yorùbá sọ fún wa wípé ìgbàgbọ́ tí àdánwò tí ó ju ìgbàgbọ́ wa lọ Ọlọ́run má gbé fún wa ẹ̀ títà mi gbogbo ẹ̀yin ẹ̀kọ́ gbẹ́sì yẹ o Ànábì Muhammad sallam olólùwọ̀n ò ní dá mùsùlùmí dúdú kó wá ju ìgbàgbọ́ rẹ̀ lọ ìwọ làwọn àgbà méjèèjì nísìnyí tẹ́ẹ̀sì sọ fún wa pé ọba ní kò ní dá mùsùlùmí wò kó dìgbàgbọ́ rẹ̀ lọ àwa láàbò dìgbàgbọ́ wa láàní fi fi wà wù láàní fi sọ̀rọ̀ sọ táàbá ó dìgbàgbọ́ nínú tí ikú máa ń dálẹ̀ ni kó dá fìtínà kalẹ̀ fáwọn ènìyàn ní ká sí wà wù lábẹ́ ṣùgbọ́n nínú tí àwọn fiṣẹ́ fi ṣe wá ní àǹfààní ní ìrọ̀lẹ́ yìí kí ma máa ròyìn ikú kó máa dùn ká n kí ni ti ń bẹ lábẹ́ àwọn kú tí islam fẹ́ fún fẹ́ fọyọ fún aná àwọn tá a gbọ́dọ̀ rí lábẹ́ rẹ̀ òun ló pàtàkì àwọn mùsùlùmí máa gbọ́ ó ní pé nínú ti ń bẹ lábẹ́ rẹ̀ pé a gbọ́dọ̀ pípẹ́ kádàrá wa ni àkọọ́lẹ̀ wa nìyẹn kì í ṣe bóyá ó kàn a jù sẹ̀kalẹ̀ fún ọba tó awa. wa torípa àwa náà tí ó ń báyìí náà àti àdánwò bá àwa náà padà jáde láyé pẹ̀lú bá ń gbà tọ́lọ́wọ́ bá àríkọ́lá sọ fúngbà tó ń ròyìn ọbọ̀ ó sọ fún wa wípé tó bá dé bá mùsùlùmí kí ó sọ pé o kọlu inna lillahi wa inna ilayhi raji'un gbólóhùn tí ó nìyẹn ọ̀dọ̀ rẹ̀ láti wá náà ọ̀rọ̀ yẹn máa ti nígbàtà bá ma kí ni tí wọ́n tó so mọ́ ọ̀rọ̀ ọkú dára tó so mọ́ rẹ̀ ní kí ni o pé gbogbo ẹ̀mí tó bá jáde láyé ó ń bẹnu kádàrà ọlọ́run pé yóò jáde láyé ni ẹnìkan kọ́ ló pa á bẹ́ẹ̀ ni kì í ṣe pé ẹnìkan ló ṣe àbóso ọlọ́jọ́ lọ ó bá kú oníkù kò

tó délé yìí ni a gbọ́dọ̀ mọ̀ wípé bọ́lọ̀ ń bá gbé nǹkan kankalẹ̀ hikima ń bẹ lábẹ́ tó gbé kalẹ̀ yẹ yálà láàkà ìwá débi hikima yẹ àbí ò débẹ̀ tó láti ní ká gbà fún káàsì gbà pé hikima ń bẹ lábẹ́ tìrìpínta míì ní alẹ́ mọ́rú pé ah, òfin gan báwo ló ṣe wá ah, lọ́mọ tóbi ó sàsọ pé ká ṣe láàkà ìyẹn má débi pé kí ni tá a fẹ́ fàyọ lábẹ́ kínní ṣùgbọ́n ká mọ̀ pé kò sí tọ́lọ́wọ́ bá àlíkọ́ inú hikma tí ọlọ́run torí ẹ̀ gbé kúkalẹ̀ tọ́lọ́run ọba àlékè ọlá sọ gangan fún wa lára ẹ̀ ni wípé a fi mọ̀ wípé dídá tó dáwọ̀ ẹ̀dẹ́ ènìyàn kò dá wa lásán káwáyé kájẹ kámu kágbádùn kí ṣe tí ẹ̀rìn kan ló fi dá wa ara hikma rẹ̀ nìyẹn ó dá wa nípa wípé ká lè ronú wípé ìjọ kan ń bẹ tá a ti ń lajú wa tá a rí là tá a ń lanu wa tí ń ṣe là tá ń gbápá tí ń ṣe ń gbé tá ń gbẹ́sẹ̀ tó ṣe pé oúnjọ kan ń bẹ tí gbogbo àwọn kan wọ̀nyí ò ní ṣe kí ni yóò di wẹ́lo kò ní ṣiṣẹ́ mọ́ ọ̀rọ̀ kí la wá fẹ́ ṣe kí ni tá a fẹ́ fàyọ̀ lábẹ́ òun náà ni pé kólúkálùkù wa lè bá a ṣiṣẹ́ eré wa ọlọ́wọ́ bá alikẹ́ lásán nínú sọ́tù múlik ọlọ́ni alẹ́dì ìkọlákọlì mọ́wúta wàlìṣàyáta lè yàbẹ̀ lúwakùn ayyukùn ahsanu amalan ọlọ́ni àdáde ah, ah, sẹ̀dá ìmọ̀ sẹ̀mí àti kú a ní kẹ́ máa dáláàyè bẹ́ẹ̀ la dákú ìtàtòrí rẹ̀ dákú ni wípé ààyè yìí ẹ fi wò wí kí lẹ fẹ́ ṣe níṣẹ́ tẹ́ bá pàdé níwájú ọlọ́run lára hikima tó tóbi tọ́lọ́ rẹ̀ dákú ni ṣe ń zọ́mọ́ ni yóò gbàdà gbà yí pé ọlọ́run bá lékè ọlá subhanahu wa ta'ala kò kàn dábàá pé kákan máa ń bẹ lásán káwá jẹ níbí káwá mu níbí káwá gbádùn lórí ilẹ̀ bí àṣà wọn kan láì ní ronú wípé a máa padà sẹ̀mí kan tí ó padà tákò ń bí sẹ̀mí kan là ń lò ń bí a ti sẹ̀mí kan nínú ìyá wa a tún sẹ̀mí láyé a tún padà kúrò ń bí a lọ sẹ̀mí kan nígbà bá jáde ń bí tàlẹ́ni tí ó kan bẹ lẹ́yìn ikú sóndélé yìí hekima tó tóbi tọ́lọ́ nítorí ẹ̀ léyìí ọlọ́run fún wa pé gbogbo ẹni tí látàrí ó bá jiná kò gbọ́dọ̀ máa kàn máa rò wípé ọlọ́run kan dáhùn kókó sáà máa bẹ ni káàkà máa gbádùn ká máa fẹ́yàwó ẹ̀mí àní ẹ máa jẹ ẹ máa gbádùn lórí ilẹ̀ ẹ máa jayé yín ara o ọlọ́run ọba àlékè ọláwò ní kásán wàá jayé kò ní ká má jẹ́ lókùngbà tá a bá tapa sí òfin ọlọ́run tá a tayọ àlà ọlọ́run ọba àlékè ọlá kí náà ń pè láyé jíjẹ gan kí náà ń pè láyé jíjẹ gan èmi ò mọ tí wọ́n ń pè bẹ́ẹ̀ tó wá já sí pé a torí ẹgbàgbé àkírọ̀ wa tó bá táyé jẹ náà lọ́fẹ́ sọ ni tí bóun jẹun náà ni ká jẹun ká yó sẹ́ni tí ó yí kò máa lọ fàájì tí ó máa jó patí kìí jẹ kìí yó ni tọ́jẹ́ tó wù ẹ́ sẹ́ni tí ó máa ṣerú àwọn wàhálà yẹ sí kìí jẹ tó wù ni òun náà ni ká gbóbìnrin tó wù yín sẹ́ni tí ó máa ṣerú wàhálà yẹ máa gbóbìnrin tó wù ni islam tó fi wá pé ẹ̀yin ọkùnrin ni ẹ fẹ́ méjì ẹ fẹ́ mẹ́ta ẹ fẹ́ mẹ́rin bẹ́ẹ̀ bá lágbára ní kẹ́yẹ tí ó dólóró ẹyọ kan ṣoṣo ó ti sọ fún wa wípé obìnrin tó wà náà ni agbé ẹgbẹ́ fúdú ẹgbẹ́ pupa ẹgbẹ́ pupa ẹgbẹ́ gígùn ẹgbẹ́ ọ̀rọ̀bọ̀ ẹgbẹ́ pẹlẹbẹ àwọn ti tàn kí ló ń pè láyé jíjẹ èmi ò mọ̀ tí wọ́n ń pè bẹ́ẹ̀ sẹ́fà á di pé káàkà mutí tó nìkan láyé jíjẹ ni sẹ́fà á di káàkà lọ máa jọ́ nìkan láyé jíjẹ ni ìgbádùn ìdáyọ̀ ọkàn ń tọ́rọ̀ wọn bá ṣe fólúkálùkù wa tá a yáyọ̀ ọkàn lórí tọ́kàn wa balẹ̀ lórí tó ṣe fún wa òun láyé kò sí kankan ń bẹ gbogbo léyìn lásán pàǹtí ni ìdán kò wá sí káwá jẹ nìkan káwá mu nìkan káwá gbádùn nìkan lọ́n torí ẹ̀dá wa ọlọ́run nínú àpẹ dáadáa tí ẹ rí àbí hekima tẹ́ẹ̀rí níbi ikú ni wípé ẹ máa ṣiṣẹ́ yín palẹ̀ mọ́ fúkú yẹ pálẹ̀ tó ṣe dáadáa nínú yín tó fi mọ̀ yóò fi jásí pé yóò ikó ṣe kí ni yóò gbogbo àmọ́ rántí pé a padà kúrò ń bí ẹlẹ́kọ̀ọ́kan ní pé anna kull hayyin ẹ̀rí tó bá yí pé tàbá ti kú ó fi wálẹ̀ ni làkánà limot rọ́hẹ́tẹ́ kull hayy ikú ò bá jẹ́ kí nìyẹn ò bá jẹ́ sí gbogbo wa walakinna idha mitna bu'ithna ṣùgbọ́n tàbá kú tẹ́wọ́ gbogbo àdìde wà náà alùbáadà ó an kulli shay gbogbo ta ṣe pátá náà ni wọ́n bèèrè lọ́wọ́ olúkálùkù wa ọmọ ìyá Islam àwọn hikmọ̀ tá a fẹ́ kárí lágbé àrọ̀ yìí òun náà ní ká mọ̀ wípé káwá jẹ káwá mu láyé kọ́ nìkan dáadáa wo la fẹ́ ṣe táàfi dé ikú táàfi pàdé tí ó fi jẹ́ pé kí ni yẹ o táàfi rí ayé yìí lò pẹ̀lú dáadáa bó ti fẹ́ tọ́lọ́run ti fẹ́ kámọ̀ bá kábàámà báwọn kèfèrí ṣe máa ń kábàámà àwọn kèfèrí ọlọ́wọ́ bá àlékọ́ lá ní tí ikú bá fẹ́ pa wọ́n ọ ní hàtá ìzàdá àhàdáhùmọ̀nìmọ́ọ̀tì ọlọ́run tí kú bá gbẹ́gbẹ́ àwọn kèfèrí ni kọ́ọ̀lá rọ́bì rìjìrù ni àwọn apàdé pé ọlọ́run ọba ọ asẹ́rì padà jẹ́ tún lẹ̀mí díẹ̀ sí làálà àmàl ni mò ń ṣẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn asẹ́rì tí ìrírí ṣe tẹ́lẹ̀ dákun lọ́ẹ̀mí mi lára kí n ṣe kí ni kí n lè rí ọlọ́ni ọ̀rọ̀ tó ń sọ yóò pọ̀ síbù mọ́ ọlọ́ni ìnáha kálá ọlọ́ni yóò rí bẹ́ẹ̀ ìnáha kálmọ̀tò wakọ̀ ìlú ha wọ́n mi wàrá ìhìn bárùsàkù ìlà yàwó mi yóò bọ̀ àtún lẹ́yìn tó bá ti kú tán bárùsàkì ló ń lọ sàrénu jẹ́sì ni ó sì wà sí tí a fi gbé dìde tó túmọ̀ yìí pé hikima tí Islam fẹ́ kọ́lọ́ fẹ́ kárí bẹ̀ náà tún nìyẹn tó a gbà pé kíkú wa kì ṣe dọ́ kú Yorùbá ní pé kì í ṣe ọdọọdún ni ọ̀rẹ́ ń dọ̀lẹ́ ọdọọdún ọjọ́ ìdàkẹ́lẹ̀ yẹn máa wá òkà àlùwò ọjọ́ na nìyẹn tí mo wá bèèrè pé ah, ọlọ́run jẹ́ kí n rí ṣe jẹ́ ìrí rárá ó ti pẹ́ náà nìyẹ bó bá ti lọ́wọ́ lọ nìyẹn yẹ́lú bá lọ́wọ́ bá rí kọ́dá pé wà ń fi kú mi mọ́ rọ̀sá kìnnáàkùn min kọ́bìlì àyà àti yá gbogbo ń bá ní ní láyé lásìkò ti bẹ ní ọyìn ọlọ́run ní ẹ ẹná o àlàáfíà gbogbo ń bá ní ti bẹ ní lásìkò tí ń jọ̀rọ̀ min kọbílù àyíyá àti àdákùnmọ́lì mọ́ọ̀dì tí kí tí ikú òfin wá dé báyí ọlọ́ni bí kú bá dé fọ̀yàkúlà rọ́bì láwùlà àkọ́rtà ní ilà ajali karib, bọ́lẹ̀ máa sọ pé ọlọ́run ò áá ah, ọba dẹ̀ lọ́mìlára díẹ̀ sí o eh, fa àsọ́dàkà wà kún mìíràn sọ̀lìhì ní tí ìṣeré sẹ́tẹ́lẹ̀ kí wọ́n lọ máa ṣe ẹ̀rí

kí ìrántí ikú pọ̀ nígbèsí ayé wa bákan náà ni wali ká mọ wá pèsè kalẹ̀ fún ọjọ́ ọ̀la wa pẹ̀lú ikú yẹ yẹni ká pèsè kalẹ̀ fún kú ẹ pèsè kalẹ̀ fún torí pé lẹ́yìn ikú àwọn kankan tó ń bẹ tẹ́ lọ tó mùsùlùmí gbọ́dọ̀ máa rántí ikú gan lára ń so ká máa rántí kú wàlá ọ̀rọ̀ tó wà muhimu jiddan ni ọ̀rọ̀ tó tóbi tí islam gbọdọ̀ rí pé ó pàtàkì ni ẹ̀rí gbogbo ẹni bá rántí ikú tó ń ṣe rántí ikú dáadáa yóò jèrè yóò lé èrè jẹ́ nípa pé kó tètè túbá ọ̀nà ni yóò sì lè bá gbìyànjú àti tẹ̀lé bí tọ́lọ́wọ́ ọba àlékè ọlá yóò máa rí tẹ̀lé yẹlò pátá nàbí muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó sọnu hadisi tirimisi àti nasa'i lọ́la nàbí sọ pé aktaru zikira hazimin lasat ẹ̀rí ẹ máa pọ̀ lẹ́ni tí ó máa rántí ikú hazimin lasat ẹ̀rí ní tó máa ń gélé adùn ẹ̀rọ ẹ pọ̀ lẹ́ni tí ó máa rántí ẹ̀ kí mùsùlùmí máa pọ̀ lẹ́ni tí ó máa rántí ikú gan anábìwá nífa innahu lam yaskur ahdun fi dayik aish illa wasahum alayhi kò sẹ́ni tí ó pọ̀ lẹ́ni tí ó máa rántí ikú nù yín kódà tó bá jásìkò tó rántí ikú yẹ rèé àsìkò tí ìfúnlẹ̀ bá mú ni tí ó sí nǹkan lọ́wọ́ rẹ̀ àbí ọlọ́run ọlọ́pàá kan tí ẹ̀mí rẹ̀ kún fún ìbànújẹ́ bá torí tó ń rántí ikú gbogbo ọ̀rọ̀ tí rántí ó sì máa fúyẹ́ rẹ̀ tí ó máa fúyẹ́ ẹ̀ lákòójú ọ̀rọ̀ sọ pé bóyá ìbànújẹ́ pé ọ̀lówó láyé lọ kò sínú ìbànújẹ́ yẹn gan táà ah, nítorí mo ti wá ń se ṣe ṣe ṣe ìtí ẹ̀rí ṣùgbọ́n tó ọba rántí ikú lásìkò tó ń sọ yẹ rí ọ̀rọ̀ ti pé tó ọba ti di lẹ́sù kò sí tí ó sọ fún ọpọ fẹ́ di lẹ́sù kí a lọ rò pé á ah, kí ni ìyẹn yóò pọ̀pọ̀lá gba ẹ̀mí láàyè wípé ah, wẹ́

kí ló sọ fún ọ pé tọ́ba mú ìyá rẹ̀ sògùn owó káti ẹ̀ ló jẹ́ bọ́ọ̀ bá rí lójú ọdún kan lọ ńkọ́ sórí kó sàgbákò gan náà ọ̀pá ìyá rẹ̀ ọtún sàgbákò látara rẹ̀ sáàrẹ̀ tí ó mọ̀ sí irú àwọn aránàrànà báyìí ni ní ìsìgbẹ́ kẹrẹ àlè kan láìpẹ́ ìbóyá kò tí ẹ̀ tí tó sùn kan ọmọ eh, poli bóyá romi tó ka bóyá àkúfà iná yára ló wà ó fẹ́ lo ìyá rẹ̀ ó fẹ́ lo ìyẹ́ yahoo yahoo ló ṣe wá first yahoo yahoo plus àbẹ́nà máa ń pè yahoo plus mọ́mọ́ rẹ̀ ló wá fẹ́ lò ẹ̀rí kí ló sọ fún un wípé ibi tó ti ń lo ìyá rẹ̀ gangan tí kò lè ka mọ́ bẹ̀yìn so ìfẹ́ ìtọ́bá ìpéyìn bá rántí kú rèé yóò mú kí ẹ̀mí rẹ̀ yóò sì payá gan-an kò ní fúnlẹ̀ mọ́ pépépépé tí ó padà ẹ̀mí ìwọ́ padà wá lídìí ẹ̀ sí bí aburú ìtànàbí Muhammad sallam ti sọ fún wa nìyẹn ẹ̀rí yẹlópa tí ọlọ́wọ́n bá adékè ọlá subhanahu wa ta'ala ojú sọ fún wa wípé ẹ̀rúkú tẹ́ máa ń kú yẹ gẹ́gẹ́ fífúta máa ń pa yín ni ọlọ́ni mùsíbà ni ọlọ́ni àdánwò la fi ṣe yín la fi ṣe fún yín ọlọ́ni fa asabatikum musibatul maut tẹ́ bá ń lọ lórí ilẹ̀ á dẹ̀ ti ṣe mùsíbà fún yín àwọn àbá ní bẹ́ẹ̀ ni wàláyé ikú àdáwò ńlá ni àmá àdáwò tó ga jù yẹn àásọmọlùbálà àdáwò tó ga jù tí ó lé fọ́mọ̀nìyàn jù ìyàlẹ̀ gáfùlàtọ̀ àǹdékèrè lè mọ́wò ó ní kó fọ́nú fọ́ra kó mọ̀mọ́ ara ti kú kó mọ̀ ìyàmọ̀ ara ti kú á àdáwò tó lé ni ó tún ju àdáwò ká pààyàn abu buraida bunu hussein ọlọ́mọsọ àbáyọ́nu sí ọlá anábíà muhammad sallallahu alaihi wa sallam ó ní ó sọ fún wa pé èmi ni mo pọ̀ fún yín wípé ẹ má máa lọ bẹ sàárè wò ṣùgbọ́n nísìnyí anábì ní ẹ máa bẹ sàárè wò kí lánàá ìwà parí ẹ̀ ni anábì ní tuzakirukum al-akhirah yẹni tuzakirukum al-maut yóò máa jẹ́ bí ẹrẹ́ tí gbẹ̀yìn yín pé á ah, ikú padà pa yín ó túnmọ̀ sí pé kéèyàn máa ṣèrántí ikú inú tí islam fọwọ́ sí púpọ̀ ni inú tí islam ṣe kí ni inú tó fọwọ́ sí púpọ̀ ni tó jẹ́ pé yóò sì máa ràn wá lọ́wọ́ látara wípé a lè máa rántí gbẹ̀yìn wa so àwọn ìwáyé àtayéwúléyà àti ìmọ̀ọ̀sẹ̀ yóò mọ fúyẹ́lẹ̀mí wa kò sí tí ń fa wípé àwọn nǹkan wọ̀nyí fi tóbi lẹ́mí olúkálùkù wa jù pé àìmọ̀ràn ti kú lọ ẹ̀rí àìmọ̀ràn ti kú lọ ibn umar radiyallahu anhu olóògbà ọ̀rọ̀ ìwá onímọ̀lò sọ́dà níbi Muhammad ni ọjọ́ kan ó ní ọ̀kan náà àwọn ansar ó wá dìde ya àwọn aráàlú ọ̀kan náà aráàlú Madina ó wá dìde ó wá ní ya Allah, mani akiyasu nas wa ahsaman nas tààlẹni tí ó nílà ákà jù náà ènìyàn tààlẹni tó sì dé ìtẹ̀mí rẹ̀ mọ́lẹ̀ ẹni tó tóbi náà ènìyàn tó dé ìtẹ̀mí rẹ̀ dáadáa anabi sallam ni pé akzaruhu anabi ni sallallahu alayhi wa alihi wa sallam anabi ni akzaruhum zikira limot ẹni ó ní làákàjù láwọn ènìyàn tó sì rí ìsẹ̀mí rẹ̀ dè mọ́lẹ̀ yẹni pé ìdè ìsẹ̀mí rẹ̀ mọ́lẹ̀ ni tó tóbi inú àwọn ènìyàn nu anabi lẹni tó bá ń rántí ikú lọ́pọ̀ nù wọn ni wa aṣáájú ohun isti'dadan lil maut qabla nuzul lil maut ẹni tí a ti òun lẹni tó já sí wípé yóò múra sí i máa pèsè kalẹ̀ fúkú yẹ kíkó tó débà anábìnrin wùláyì kàhùmùlẹ̀ akíyàs àwọn eléyìí àwòrìlà aká ìyànnú záàbù bí sáràfì dúnìyà wọ́n ò ráyé dè mọ́lẹ̀ wàkàrà àmàtẹ̀lẹ̀ àkẹrọ̀ wọ́n ò dẹ̀ rí ń ta àmà sí àpẹẹlẹ̀ àlìkìhámà dáadáa àlìkìhámà ó tọ́ sí wọn ẹ̀rí anábìnrin ńlá aká ìyànnú àwọn èèyàn nìyẹn ọ̀rọ̀ ẹ̀bẹ̀ tí ṣe kẹlbá ní àbí àwọn afáànú gbà pé hadith tó lọ́láfíà ni bákan náà ni tàbá tún wo hadith mi tán nabi sallam tún sọ ní àwọn ẹ̀rí òun náà ni tí afáwọn abdullahi bin mas'ud radiyallahu anhu olóògìsí ọlọ́run sallallahu alaihi wasallam ó ń sọ fún wa wípé ẹ̀yin mùsùlùmí ẹ bá dẹ̀ tijú ọlọ́run wò ẹ tijú ọlọ́run gan bó ṣe yẹ kẹ́ tijú rẹ̀ ẹ tijú rẹ̀ àwọn mùsùlùmí tí yàn sábẹ́ jọ́nà tí mọ́ anábì bá sọ̀rọ̀ wọ́n ní ah, alhamdulillah adúpẹ́lọ́dọ̀ ọlọ́run àwa ti ju ọlọ́run gan anábì ní tí mo sọ fún yín kọ́ nìyẹn torí pé àwọn gbà yí pé àwọn ń bójú tó òfin ọlọ́run anábì ní tí mo sọ fún yín kọ́ yẹn àmọ́ tí mo sọ fún yín náà ni wípé in tí ń pè ní ìtìjú ọlọ́run àǹtá orí yín àti gbogbo ń torí kójọ ojú ẹnu etí gbogbo ẹ̀ ẹ̀ṣọ́ yẹn ni pé etí yẹn má fi gbọ́gbọ́ kúgbọ́ ẹnu yẹn má fi sọ̀sọ́ kú sọ ojú yẹn má fi ṣe kíni o ẹ má fi wo ìkúwò wàlbátọ̀ náà wà máa háwà ẹ̀sọ́ inú yín àti gbogbo tí inú kójọ ìtẹ́ẹ̀mọ̀ máa rántí ikú ẹ tó ti ju ọlọ́run ẹ máa rántí ikú ẹmọ́rán ti kú wọ́n mọ̀ ní àràádà àkọrọ̀ ẹnikẹ́ni tó bá ń gbèrò pé òun fẹ́ pàdé ọlọ́run lálkìyàmù fẹ́ ṣe ní òfárí dáadáa lálkìyàmù ní tààrà kazina tàdúnìyà ẹni ó sọ gbogbo wàhálà ayé ìkalẹ̀ ìwọ̀nba ni kó wà mọ́yà kó mọ́ torí ẹ̀ gbàgbé àkírọ̀ rẹ̀ àní ká gbàgbé ayé àmọ́ kìí ṣe kó wá wà mọ́yà mínàlá ìhàkọlìhàyà onítọ̀lẹ́ tó tijú ọlọ́run ọlọ́mọ́sà sí wà tí mọ̀ tijú ọlọ́run ọlọ́láhìlá ìlọ́lá ọmọ ìyá ní islam ikú a sì sẹ́ bí ìgbà tó já pé a páyà ọlọ́run a sì páyà rí gbàjá sí pé bá a ṣe ń bẹ lónìí àní dọ́là ni o bá a ṣe ń bẹ lónìí àní dọ́là yẹlẹ́fà ibn Umar radiyallahu anhuma ó rà nẹ́bí muhammad sallallahu alaihi wa sallam ó fọwọ́ lé mi léjìká ó wá ń sọ fún pé kún fi dúnìyà ẹ̀rí ka annaka garib aw abiri sabi ìràmọ́ umar gbélé ayé gbélé ayé bí ìgbà tó jẹ́ pé àjòjì ni àbárìnrìn àjò tó kà débì kan tó sinmi báyìí tó ti kí ni tó gbégbé àjò rẹ̀ ti ń lọ yẹlópa lẹ́yìn rẹ̀ àdísá ni mọ́mọ́nù máa ń tó máa ń tó gbágbé lọ́dọ̀ inú sọ yìí Bukhari ọmọ bòrò ló padà sọ yìí pé ọba ti di àsùbá mọ́rùkà pọ́ jù kí ni ọ̀lẹ̀lẹ̀ òun ló tú hadisi yẹ pé tọ́ bá ti jí lásùbá ní tọ́ jí láàárọ̀ mọ́rùkà pọ́ dalẹ́ tó bá dalẹ́ mọ́rùkà pọ́ dàárọ̀ ẹ̀yẹ́sẹ̀ ló tí ẹ̀sẹ̀ kú nìyẹn ọmọ rántí kú gbogbo gbà ní mọ́rù pé bọ́ ṣe jí láàárọ̀ yìí àá pírí lọ́rọ̀ lẹ́lẹ́yìn bá gbókun rẹ̀ lórí ìyàwó olè gbọ́kù rẹ̀ ni ó sì pàkó lẹ́jìjì kò sí tó kọ́lọ́wọ́ bá lékè ọ́nà àìmọ́yẹ àwọn ẹ̀mí tí àwọn yìí tí ó sàárẹ̀ tó jáde láyé tó sí kẹ́kẹ́ tó ṣe ọlọ́sìn ní kó parí ẹgbẹ̀sẹ̀ ayé rẹ̀ ó túnmọ̀ ìpé gbogbo agbọ̀dọ̀ mọ́ná tí àwọn nǹkan wọ̀nyí Imam Qurtubi rahimahullah ta'ala wá sí ha ó sọ ní tíra ìfẹ́ mọ̀ sí a bá rántí kú dáadáa kan mọ̀ sẹlẹ̀ fún wa nú ẹ̀ lára àwọn àfá olùmọ̀ fẹ́ sọ fún wa ó láwọn àfá àmọ́ sọ pé tẹ́sìkúrú limọ́t ẹ̀rá ti kú o yàrí dáwú anìmáàfì bẹ́ẹ̀ bá rán ti kú yóò máa kọ ẹ̀ṣẹ̀ fún yín láti máa ṣẹ̀ sọ̀rọ̀ pẹ́ni tó fẹ́ pa ìrẹ́kẹ̀ tí mo sọ sí tó bá rántí pé bó ṣe pa ìyá ni ó ṣe ṣe kí ilẹ̀ mọ́ ṣùgbọ́n ni yóò padà pé kí ló ń pa fún ìyẹn tó jí láàárọ̀ tó mọ̀ pé ó mọ̀ pé bóyá lò lè dalẹ́ àti máa ṣe máa bà lẹ́rù oúnjẹ bá pọ̀ ní ìrántí ikú dáadáa yóò mọ̀ ṣẹlẹ̀ sí yín yẹni tẹ́mìnà umilẹ̀ maas yóò mọ̀ kọ ẹ̀sẹ̀ fún yín ẹ̀ẹ́dì fẹ́ máa ṣẹ̀ wọ̀yẹ̀ ní ìlọ̀kọ́lìbìlìkọ́ọ̀sì ni tẹ́ẹ̀báná ti kú ọkàn líle yóò sì máa ni yóò máa rọ̀ yẹ àrẹ ìbùsọ fún alẹ́ kan pé tẹ́ẹ̀ bá ni bọ́kàn yín bí pọ́kàn ti máa ń fún mọ́yàn yẹn ní ẹni bá ń pọ̀lẹ́ni tí ọkàn ló padà gbà láàyè kò ní fún wọn mọ́ torí pé ọkàn líle kò sí tí ò lè sọ̀yàn dà yóò mú kó lè jalè ọkàn lé nígbà tó bá ń wá owó yóò mú kó lè jalè yóò mú kó lè pànìyàn yóò mú kó lè ṣe fọ́wọ́ náì yóò mú kó lè ṣe yahoo yahoo àfáàkẹ́lá arákùnrin kan sọ ní ìsinmi pé pálapàla lọ arákùnrin yẹ olóòsọ pé àfẹ́sẹ̀ ìtẹ́ makbaru ní 5 million olùbá ó sì polo ní súnà gọ́ọ̀nà sì pé gbogbo kó àwọn èèyàn lọ ó sì lọ bẹjọ́ kẹta ó kó gbogbo àwọn tí ó ṣiṣẹ́ gbogbo tán lòdì 200,000 lọ gọ́ọ̀nà náà ṣiṣẹ́ ń bẹ̀ kò sí tí ọkàn lè ò lè múyàn sí nígbà tí gbogbo súnà tẹ gbà yóò sọ di pé ah, owó náà ah, àbábẹ́ ah, èmi náà bá tẹ̀ wá ní rà èmi náà gbọ́dọ̀ ní ní ọkàn líle ní ṣùgbọ́n tá a bá rántí ikú pé ní tó fẹ́ kójọ yẹ rèé lọ́gbẹ́tẹ̀ bá wọnú brọ́dà lónìí ẹni tẹ́lẹ̀ bàmánà sínú àwọn brọ́dà gangan owó púpọ̀ ọkẹ̀ wọn ló lé níbẹ̀ nígbà tí pé tàbá kójú àpàdà àpẹ lórí ilẹ̀ ni kò sẹ́ni tó sọ máa pa pẹ́ kò sẹ́ni tó sọ máa pa pẹ́ torí pé àrá kìí tọ́lọ̀kọ fún wa yẹ ní ìlọ́lọ́ kọlìbì alkaọ̀sì ikú máa ń jẹ́ kó kéèyàn rọ̀ ò ní wáyé kó máa ń gbé kó máa ń gbé kó fún yàn wàyàhúnà ni masọ ìbò fi ha bẹ́yàn t'i ku ikú yóò jẹ́ kádánwò fúyẹ́ yóò jẹ́ kádánwò àdánwò ṣe kí yóò jẹ́ kó mọ fúyẹ́lẹ̀ ní ènìyàn tó fi kẹ́ẹ́ ni yóò tó kiri kiri bóyá nìyàn kú náà ni àbí kankan ni ìnáwó náà lọ́ọ́ ń bẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ọmọnìyàn nínú àwọn dáadáa tí ikú máa ń bí fún wa òun náà ni eléyìí ah, wo mọ́mùkúrú náà ló sọnù ó ní arákùnrin kan tí wọ́n pè ní adakok olóso fún wa pé man akstara min zalikal maut okrimu bi salasati ashiya bẹ́yàn bá pọ̀ lẹ́ni tí rántí ikú ó ní wọ́n fi àwọn nǹkan mẹ́ta wọ́n ìsàpọ̀lé fún wọ́n fi àwọn nǹkan mẹ́ta wọ́n ìrọ̀ lọ́rọ̀ ta ló fi rọ̀ lọ́rọ̀ tí ìsàpọ̀lé fún Allah ẹni pọ́lọ́ wọ́n fi àwọn nǹkan mẹ́ta kan rọ̀ lọ́rọ̀ alákọ̀ọ́kọ́ tí ó fi rọ̀ lọ́rọ̀ òun náà ni tààjílù tawba gbogbo ẹni bá rántí ikú láyé àtàwùbà yóò tètè máa sáré lọ máa ṣe táwùbà síwájú ọlọ́run yẹni kó yóò máa tètè wáyé àforíjì níbi ẹ̀ṣẹ̀ rẹ̀ kò ní sọ àforíjì rẹ̀ kó mẹ́rin tó sì wàhálà á sì tọrọ àforíjì á sì tọrọ àforíjì torí pé á sì tọrọ àforíjì tó ń sọ kí ló sọ fún ọ pé ọ sì gbà tó ń sọ yẹn tó tààjìlù tọ́ùbà ẹni ọlọ́run bá ṣàánú pé ó lè jẹ́ kó máa rántí ikú wó fi nǹkan mẹ́ta wó fi ṣe dáadáa fún un alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì tí ó ti ṣe fún ni pé wà kọ̀nà àtàlùkàlìbì yóò dẹ̀ ní kọ̀nà yóò yáyọ ọkàn wà nà ṣáàtọ̀lẹ̀ ìbáàdà wà láìjọsìn máa wú sí ìjọsìn máa wú sí ara rẹ̀ ó lè sí ìjọsìn wọ́n fi nǹkan mẹ́ta wọ́n yìí jẹ níyà nǹkan mẹ́ta wọ́n yìí ṣe pàṣẹ́yà fún kílẹ̀ àkọ́kọ́ tẹ̀síwí ipò tọ́wọ̀bà ìfà àti yóò mọ sọ táwọn bàdẹ̀ dọ̀la ní gbogbo gbà tẹ́bátì dọ̀la àtúnṣe tẹ́bátì dọ̀la àtúnṣe ẹ̀rẹ́ àtúnṣe àtúnṣe ní ọmọ sọ nítorí mọ̀ sí táwọn bàdẹ̀ nìyẹn wọ́tẹ́rì kòrídọ̀ bìlìkàfà ìfà àti kéèyàn yọnu sí nǹkan kékeré ìtọ́lọ́mbà ṣe fún kótó kò ní sí fún un kò ní sí fún wàtàkásùlù fil ìbádà yóò sì máa jẹ́ni pé tí ó máa ìmá kò ní bí ṣáàtì níbi ìjọsìn yóò máa kágara níbi kó ti sọ ọlọ́run kó sí lọ́run sábà pé ìsìnlọ́run ṣe pé irun nìkan o ìsìnlọ́run ní ṣe pẹ̀lú gbogbo òfin ọlọ́run yóò máa kágara láti tẹ̀lé òfin ọlọ́run yóò máa kágara ń bẹ̀ torí pé kò mọ sábà rántí ikú nídìí eléyìí ọmọ ìyanu Islam àwọn ah, ti fún wa ní àsìkò àsìkò wa sì ti tó eléyìí jẹ́ ká mọ̀ wípé àwọn ọba tí a sọ yìí a ní rí wípé àwọn nǹkan kan tí ó ní ṣe pẹ̀lú kú nǹkan tó pọ̀ ni lára rẹ̀ ní àwọn kan tá a kà yìí tó sì pọ̀ tá a sì kà rárá ẹ̀rí ó pọ̀ gan tá a bà so àwa mùsùlùmí ká rí pé à ń rántí ikú dáadáa a sì mọ̀ wípé tá a bá rántí rẹ̀ nínú àwọn nǹkan tí ọlọ́run ọba àlekè ọlá tí fi ṣe ẹ̀ṣọ́ rẹ̀ fún wa lásàlàyé yìí ẹ̀mí wa máa fúyẹ́ máa fúyẹ́ àìrán ti kú òun kó bá wa mùsùlùmí lónìí bó ṣe ń kó bá gbòyàn lálápapọ̀ náà nìyẹn ṣùgbọ́n tá a bá rán ti kú ẹ̀mí wa máa fúyẹ́ gbogbo àwọn nǹkan tí ọlọ́run tí wọ́n sọ pé wọ́n lọ́wọ́ fi ṣe wálẹ̀ sọ yìí bí òfin ṣe wálẹ̀ sọ àìwá rántí rẹ̀ ìyá rẹ̀ ní ó sì jẹ wá tí kú náà ni ìgbẹ̀jẹ́ bá kó gbogbo nǹkan tára lú bí ọ̀yàn 1 million ó lò tọ́kù sọ́dà rẹ̀ nìkan tó bá rántí ikú ni yóò sọ fún ọpín ọba kún òní pìkan òní sin kéèké ní máa lọ nínú rẹ̀ àwọn tó bá tún wáyà wèrè tí wòrí sí mẹ́rẹ̀ kò kẹ́kẹ́ òní wúlò fún nínú ẹ̀ kájúwẹ́ gbogbo nǹkan tí wà sọ di tiwa nìkan ṣoṣo rárá bẹ́yẹn bá rántí kú dáadáa bá àwọn èèyàn bá dòwò pọ̀ ní ẹ̀mí rẹ̀ máa fúyẹ́ kò ní lè jàǹbá ẹni tó dòwò pẹ̀lú rẹ̀ ẹ̀mí rẹ̀ máa fúyẹ́ tìrúpín tó fẹ́ jàǹbá yìí ní àkọ́kọ́ ọ̀sàkáǹtì níwájú ọlọ́run ikú ọ̀pá ẹ rẹ̀ kò gbé ẹ̀kẹ́jì ní wípé kí ni ó wúlò fún ọ kò wúlò fún ẹ ló sọ fún ẹ ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ó pọ̀ tí ń tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọkú kámọ́ tí sọ wípé báwo lẹ́mí mùsùlùmí ti máa ń jáde ní àwọn kàtà aláfẹ́ sàlàyé ṣùgbọ́n ọ̀rọ̀ òkàrà ara rẹ̀ tó láti mọ́ sọ àwọn eléyìí nígbà míì abẹ́lọ́ ọba àlekí ọlá subhanahu wa ta'ala kó ṣe wá lẹ́ni eré kó ṣe wá lẹ́ni tí ó mọ ara ti ikú ní gbogbo ìgbà kó sì ṣe wá lẹ́ni tí ó lè rí pèsè kalẹ̀ fún ikú náà abẹ́lọ́ ọba àlekí ọlá àbẹ̀lọ́ ọba àríkẹ́ ọlá kó fún alẹ́mì gígùn kó fún aníṣẹ́ irinṣẹ́ gbogbo tá a bá tún ṣe náà ọlọ́run kó gba níjọsìn fún wa wa sallallahu ala muhammadin wa ala